darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí èyí yóò fún yín ní àǹfààní láti máa rí àtẹ̀jíṣẹ́ wa ní kété tí fídíò tuntun bá jáde. Àlọ́ àlọ́ àlọ́ ẹ kú kalẹ̀ yín ọmọ mi àlọ́ tòní yóò dá lórí ìjàpá àti ajá ní ìgbà kan tẹranko tènìyàn ni wọ́n ń gbé papọ̀ ní àsìkò yìí ìyàn mú nínú ìlú náà tẹranko tènìyàn sì bẹ̀rẹ̀ sí ní kú látàrí àìrí oúnjẹ jẹ bí ebi ṣe ń pa gbogbo ènìyàn tó ajá àti ẹbí rẹ̀ nìkan ni wọ́n ń gbé lálàáfíà ara wọn ń dán wọ́n ń jọ̀lọ̀ wọ́n sì ń dán bíi ara èpo ibi yìí má wàá papọ̀ ju o ebi kọ́ ni yóò gba ẹ̀mí gbogbo wa tán báyìí yẹn níbo aya mi ló ti ku àsan orí bí ẹja ẹ fólo yìí ojú èmi gan lára ló ti jì wọnú látàrí àìrùn jẹjẹ ọ̀rẹ́ mi elédè tí mo lérò pé ó lómi lára pàápàá ti ku àṣẹ egun ah gbogbo ẹfọn ààrẹ ló fẹyín síta ẹ dúró náà bí ebi ṣe ń pa gbogbo ìlú tó yìí ajá àti àwọn ẹbí rẹ̀ nìkan mà ló ń sanra tí ara wọn sì ń jòlò bí ara ọmọ tuntun jòjòló ah, mo ní láti lọ ṣèwádìí àṣírí ẹwà rẹ̀ kí gbogbo ara mi tó ti di kúrakúra yìí lè jọ̀lọ̀ padà àbí ara mi tó dàbí ẹ̀fọ́ etídò tẹ́lẹ̀ ó ti wá dàbí ti ìyá àgùsọ. ní ilé ajá a ajá àti ìjàpá tí wọ́n ń tàkùrọ̀sọ. ah má bínú ọ̀rẹ́ mi ó rí i pé àjímúná ni mo fi ṣe lóòrọ̀ yìí yorùbá bọ̀ wọ́n ní ohun tó ń dunni ló pọ̀ lọ́lá ẹni. ìjàpá ọ̀rẹ́ mi kò wá sí tí mo rí ọ. àjà aláìdáni ọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ là ń pera wa o gbogbo ènìyàn ló ti fẹ́rẹ̀ kú tán nínú ìlú yìí látàrí ìyàn tó ń bá wa fínra gbogbo ọrùn mi bó ti jìn kòtò àfi bí ìgbà tí ènìyàn bá sọ ọdún oró sí kànga ó wá jì bí kòtò ọ̀nà odò ibi tí fẹ́rẹ̀ yọ ojú yẹn níbo ayé mi kalẹ̀ bẹ́ẹ̀ sì rèé dídán ni ìwà àti ẹbí rẹ dán láwọ̀ nínú ìyàn yìí àfi bí ẹni pé ẹ kò sí nínú ìlú wa ah wo ajá ọgbọ́n tí ò ń dá sí ni mo fẹ́ mọ̀ ibi yìí tó gẹ́ èmi náà fẹ́ máa dán láwọ̀. sọ pé kẹ̀kẹ́ tí mo mọ̀ ń dá sí i báwo mi mọ̀ ṣe rí nù ebi jọ ń pa gbogbo wa ni o. mo ti mọ̀ bẹ́ẹ̀ náà mo ti mọ̀ pé o kò ní fẹ́ sọ àṣírí rẹ fún mi wo bí o bá kọ̀ tó ní o kò ní sọ àṣírí náà fún mi kò burú ajá wípé mo ti dé ibi tí mo gbénu èmi ò padà sílé mọ́ ní àyìn ni ó mọ̀ gbé wọ́n sì ránṣẹ́ pé yẹn níbo àti ìrere ọmọ mi kí wọ́n wá darapọ̀ wọn wá níyì ibi láwọn máa gbé o. Ah, irú àwàdà wo wá nù mo ní wọn ò láṣìírí kankan tí mò ń fi pamọ́ àbẹ̀rù pẹ́tẹ́pẹ́tẹ́ wo ló ń fi yí mi lára lọ́wọ́ kùtùkùtù. wọn ò ṣàwádà o mo ti débi tí wọ́n máa gbé wá yìí bóyá bí mo bá tiẹ̀ gbé ibi fún ọ̀sẹ̀ kan tí mo fara nù ọ́ lára ó ṣeé ṣe kí èmi náà dán láwọ̀ bíi tiẹ̀ àbí. ìjàpá ó dá ń gbà ná wọ́n sọ àṣírí náà fún ọ. Ah, ẹrù rẹ kan ló ń bà mí jàpá ah, nítorí orí rẹ sọ̀rọ̀ ó ṣe kí tó sọ àṣírí náà fún ọ ó ṣèlérí fún mi pé ó ò ní sọ àṣírí yìí fẹ́nikẹ́ni ó sì ṣe gbogbo ohun tí ń bá ní kó o ṣe gbogbo ohun tí ń bá pa láṣẹ fún ọ ló ṣe. àjà mo ṣèlérí pé n ò ní sọ fún ẹ̀dá alàyè kankan kankan ah, ò ní sọ gbogbo tí o bá sì pa láṣẹ fún mi láti ṣe pátá ni wọ́n ti ṣe jọ̀wọ́ ọ̀rẹ́ mi bí ipò ju àdákun dákun jọ̀wọ́ àdákun owó dídé ńlẹ̀ dídé ńlẹ̀ tó burú ó padà wá láàjì ọ̀la ni o ó ní ìlú kan tí mo ti máa ń wá iṣu ṣùgbọ́n ìlú náà jí púpọ̀ o kó o sì rí i dájú pé o ti dé ní kùtù àì kákòókò àkọ́kọ́ tó kọ á lè tètè lọ a ó sì lè tètè darí wálé kílẹ̀ tó mọ́ tí ó ti gbọ́jà pa. o ṣeun o o ṣeun ọ̀rẹ́ mi kò burú wọn tètè dé bí o ti sọ. jàpá ò lè sùn mọ́júmọ́ ní ilé rẹ̀ kí àkùkọ àkọ́kọ́ tó kọ ló ti jí dìde tó sì ti gba ilé ajá lọ. àgọ́ onílé o ọ̀rẹ́ mi mo ti dé o mo ti jí dé bó ṣe wí o. Ah, ah, ah, ìjàpá ó sùn mọ́jú máa ń lé mi ah, ó máa yá ọjọ́ o ọ̀dà kòkòrò já tètè bọ́ sọ́nà. àwọn méjèèjì ń lọ lọ́nà oko wọ́n sì ń tàkúrọ̀sọ bí wọ́n ṣe ń lọ. níbo ló wá mú mi lọ báyìí ṣé a kò tí ì tó débẹ̀ ni. ìjàpá kò jẹ́ fara ẹ balẹ̀ àti ìsúnmọ́bẹ̀ rárá o orí mi tí mò ń dán láwọ̀ ọ̀fẹ́ ló pé ni ọ̀fẹ́ kọ́ o ọ̀fẹ́ kọ́ ló bá dé rárá o o ní láti ṣiṣẹ́ fún ni lára iṣẹ́ náà ó ní ìrìn tá à ń rìn. èyí mẹ́wàá tójú sú mi o mo sáà rí i pé mo ti rù kángo tẹ́lẹ̀ tí o fi wá gbẹ̀mí mi sínú igbó yìí ni. ìjàpá ó tún dé o gbẹ̀mí rẹ bíi ti báwo ṣebí wọ́n ló ní kí n ràn ọ́ lọ́wọ́ sọ wá fẹ́ sóore dìbì mọ́ mi lọ́wọ́ báyìí. n ò sóore dìbì mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n o ní láti mọ bẹ́ẹ̀ ó ti tètè dé o mo ti fẹ́ kú o. óyá óyá óyá gbẹ́sẹ̀ ńlẹ̀ àní pẹ́ dénú oko náà mọ́. lẹ́yìn tí àwọn méjèèjì ti rìn fún bíi wákàtí mẹ́rin wọ́n dé oko tí ajá ti máa ń wa iṣu ọ̀hún. jàpá ibi tá a wí ládé yìí o óyá kó o yára wàásù tó lè dá gbé ká lè tètè padà sílé óyá wàásù. o ṣeun ọ̀rẹ́ mi o ṣeun. Ah ajá yàrá wa iṣu kan ó gbé e lórí ó fẹ́ máa lọ ṣùgbọ́n ìjàpá fi ọ̀kánjúwà wa iṣu tó pọ̀. ìjàpá èyí tó wà náà ti tó jákèjì mọ́ lóje jákèjì mọ́ lọ́kílẹ̀ ò tó mọ́ bá wa. irọ́ o kò tí ì tó mo ní láti wá iṣu púpọ̀ èyí tí yóò tó gbogbo ìdílé mi jẹ fún oṣù kan ó sàmọ̀ pé aya àti ọmọ wà nílé bó o bá ṣe kíá wọ́n fi ọ́ lẹ̀ bí o wọ́n fi ọ́ o. kó o lè mọ lọ bó bá fẹ́ mọ lọ o àjọ wa ni lóòótọ́ ṣùgbọ́n bí a kò bá jọ padà sílé kò léèwọ̀ bí mo bá ṣe tán wó bá ọ lọ́nà. ajá fi ìjàpá sílẹ̀ nínú oko ó sì bá tirẹ̀ lọ kò pẹ́ sígbà yìí ni ìjàpá náà bọ́ sọ́nà ṣùgbọ́n iṣu tó gbé pọ̀ èyí kò sì jẹ́ kó lè rìn kíá. ajá ajá ó sì dúró rọṣẹ̀ díẹ̀ dè mí ah, ajá jọ ẹrù yìí máa pọ̀ jù fún mi ah, dúró dúró dè mí. Ah. bí ìjàpá ṣe ń ké ajá ò dá a lóhùn dípò kí ó dá a lóhùn ó yára tẹsẹ̀ mọ́rìn sí i nígbà tí ìjàpá rí i wípé ajá ti rìn jìnnà ó bẹ̀rẹ̀ sí ní kọrin tẹ̀lé. ajá dúró ràn mí lẹ́rù. fẹ́rẹ́kúfẹ́. ajá dúró ràn mí lẹ́rù. fẹ́rẹ́kúfẹ́. bó o bá dúró ràn mí lẹ́rù. fẹ́rẹ́kúfẹ́. má kígbe olóòrùn. wá níṣu. fẹ́rẹ́kúfẹ́. ajá dúró rọ̀ mí lẹ́rù. fẹ́rẹ́kúfẹ́. ajá dúró rọ̀ mí lẹ́rù. fẹ́rẹ́kúfẹ́. bó o bá dúró rọ̀ mí lẹ́rù. fẹ́rẹ́kúfẹ́. máa kígbe olóko àgbọ̀. fẹ́rẹ́kúfẹ́. àgbọ̀ o àgbẹ̀ wá dé. fẹ́rẹ́kúfẹ́. àgbẹ̀ wá ní àgbà wá níṣu. fẹ́rẹ́kúfẹ́ ajá dúró rò mí lẹ́rù pẹ̀rẹ̀kúfẹ̀. ajá dúró rò mí lẹ́rù pẹ̀rẹ̀kúfẹ̀. bó o bá dúró rò mí lẹ́rù pẹ̀rẹ̀kúfẹ̀. máa kígbe olóko á gbọ́ pẹ̀rẹ̀kúfẹ̀. á gbọ́ o á gbé wá dé pẹ̀rẹ̀kúfẹ̀. á gbé wá dé á gbà wá ìyá tó wíkẹ́ tó fọ̀ ajá ti dé ilé rẹ̀ bẹ́ẹ̀ ni àgbẹ̀ tó ní oko náà mú ìjàpá lójú ọ̀nà. àá ìjàpá ìwọ ni ilẹ̀ mọ́ bá olóró rẹ lónìí ó pẹ́ tí o ti ń jí mi níṣu. èmi kọ́ o ẹ̀jẹ̀ mi jẹ́jẹ́ wo èmi kọ́ ni mò ń wá sun yín látọjọ́ yìí o ajá ni o ajá ni ìgbà àkọ́kọ́ tí wọ́n tẹ̀lé wa rèé o ẹ dákun. bí mo bá gbé ọdẹ iwájú ọba ó sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrọ̀ wọ́. ẹ dákun ẹ dákun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ fèyí bá mi létí ẹ dákun. mo sáfẹ́jọ́ ìlú rẹ̀ gan-an ni wọ́n gbé ọ lọ ó ti rẹ́jọ́ e báyìí ọba ìlú yìí náà ni wọ́n gbé ẹjọ́ rẹ̀ lọ́ọ́ láti fi ìjìyà tó tọ́ jẹ ọ́ ẹ jọ̀wọ́ ẹ má tú àṣírí mi síta pa mí sílé ẹ má pa mí síta ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. báyìí ni bàbá àgbẹ̀ yìí so ìjàpá lọ́wọ́ àti lẹ́sẹ̀ ó sì gbé e, ó di ààfin ọba kábíyèsí o bí mo ṣe ń lọ sóko mi ní àfẹ̀mọ́júmọ́ òní ni mo ṣàdédé pàdé ìjàpá tó ń ru iṣu láti inú oko mi lọ sílé rẹ̀ ìdí nìyí tí mo fi so ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ tí mo sì ń gbé bọ̀ ní ààfin. ìjàpá ń gbọ́ ṣé lóòótọ́ ló ṣeun tí àgbẹ̀ yìí sọ. kábíyèsí ẹ ẹ̀sìn mi jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ajá ló mú mi lọ síbi tí a ti lọ wá iṣu ó sì ti yára ṣáájú mi délé ẹ̀dákun ẹ̀sánú mi. ẹ̀yin ẹ̀ṣọ́ mi o. ó kábíyèsí. ní kíákíá mo fẹ́ rí ajá ní ààfin mi. àwọn ẹ̀ṣọ́ bọ́ sọ́nà láti lọ gbé ajá wá nílé rẹ̀ kí wọ́n tó dé ilé ajá ajá ti hù gbọ́ pé ọwọ́ olóko ti tẹ ìjàpá kíá ajá ti díbọ́ ó fi epo pa gbogbo ara rẹ̀ ó sì fi ẹyin méjì sí kọ̀ọ̀rọ̀ ẹ̀kẹ́ àwọn ẹ̀ṣọ́ ọba yìí wọlé tọ̀ ajá lọ ṣùgbọ́n àánú wọn ń ṣe ajá nígbà tí wọ́n rí i. ọba ló ní ká gbé yín wá. bí ajá ṣe gan-an wọn ló fi eyín fọ́kan lára ẹyin tó wà níkọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ àánú rẹ̀ ṣe àwọn ẹ̀ṣọ́ náà wọ́n sì rọra gbé ajá lọ sí ààfin ní ìgbà tí wọ́n gbé ajá dé iwájú ọba ìjàpá sì wà lórí ìso níbẹ̀ bẹ́ẹ̀ ni bàbá àgbẹ̀ ọ̀hún náà wà pẹ̀lú wọn. bí ajá ṣe dé iwájú ọba ló fẹyín fọ́ ẹyin kan tó kù ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ ó sì bi ẹyin náà sílẹ̀ èyí mú kí àánú rẹ̀ ṣe ọba ìjàpá ṣé ajá tí ara rẹ̀ kò yá yìí ni o ní ẹjọ́ lọ jí iṣu lóko ó dá mi lójú gbangba pé irọ́ ni ìwọ ìjàpá ń pa ìdájọ́ mi ni pé kí ẹ̀yin ẹ̀ṣọ́ lọ ti ìjàpá mọ́nu túbú mo sì pàṣẹ kí ajá máa lọ sílé rẹ̀ lálàáfíà. kábíyèsí dákun oníṣẹ́ mẹ́mẹ́ dákun ẹ̀ foríjì mi ẹ̀ dákun. ẹ̀yin ọmọ mi níbí ni a ò dánu dúró sí lálẹ́ òní kí wàá ní àwọn ẹ̀kọ́ tí ẹ rí kọ́ o. mo kọ́ pé olè jíjà kò dára ajá àti ìjàpá jí iṣu olóko wà nínú àlọ́ yìí ìwà burúkú sì ni èyí. káre láì ọmọ rẹ bí iyán ìwà burúkú ni ìwà olè jíjà bí ajá àti ìjàpá bá lọ bá olóko ṣiṣẹ́ ìbá fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ iṣu àti oúnjẹ mìíràn nínú oko rẹ̀ ẹ má ṣe gbàgbé pé gbogbo iṣẹ́ ló dára olè nìkan ló bọ̀ ọmọ jẹ́. èmi kọ́ pé ojú kòkòrò kò dára ìjàpá ṣe ojú kòkòrò ló fi kó iṣu púpọ̀. bẹ́ẹ̀ ni ìwà ojú kòkòrò jẹ́ ọ̀kan pàtàkì lára ìwà tó ń ba àwùjọ wa jẹ́ ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ó fẹ̀ ìjàpá nìkan ló fẹ́ kó gbogbo iṣu olóko láì fi nǹkan kan sílẹ̀ fólóko èyí ló sì mú kí ọwọ́ pálábà rẹ̀ ó ségi. mo kọ́ pé kí a máa ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ dáadáa kí a sì di èyí tó jẹ́ òkodoro mú kábíyèsí kùnà láti ṣe ìwádìí ẹ̀sùn tí ìjàpá fi kan ajá èyí ló fà á tí wọ́n fi tú ajá sílẹ̀ láì fi ìyà kankan jẹ. orí rẹ̀ púpọ̀ àkànbí àìṣe ìwádìí òkodoro ti fi ìyà jẹ ọ̀pọ̀ aláìṣẹ̀ èyí kò sì dára bí ó tilẹ̀ jẹ́ pé ìjàpá àti ajá ni wọ́n jọ ṣẹ̀ síbẹ̀ ìdájọ́ ọba ṣe ègbè fún ajá nìkan mo gbà fún ẹ̀yin ọmọdé yìí ẹ pàtẹ́wọ́ fún ara yín. ṣe gbàgbé láti máa ṣàmúlò àwọn ẹ̀kọ́ yìí o. a ó pàdé bó bá dọ̀la fún àlọ́ akọ́nilọ́gbọ́n mìíràn ó dàárọ̀ o ẹ̀yin ọmọ mi.